هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a tún kí ẹ̀yin olùgbọ́wọ́ ọ̀wọ́n wípé àdìjọ kojúmọ́ abáríkà jùmọ́ aláàjẹká ṣerúpẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tá a kò ní lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello ń ló kọ́ mi òun ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ́ nílùú ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sàn jazakumullahu khairan. Ah, ìbéèrè tí màá kọ́ fi síde òun náà ni ìbéèrè èyí tó wà níwájú mi yìí wọ́n ní ṣé ẹni tí ó jẹ́ wípé òṣìṣẹ́ tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ni tó wá jẹ́ pé owó ìfẹ̀yìntì àtowó àmúrelé iná ni ó ń gbà iná ló ń gbà lẹ́nu iṣẹ́ ọba ọ̀hún ṣé ó lè ṣe bẹ́ẹ̀ ṣé ó lè yọ zakat àti pé ẹni tó ralẹ̀ fún iṣẹ́ oko dídá náà àbí ń tọ́ra ọkọ̀ láti máa fi ṣe ọkọ̀ èrò láti ìlú kan sí kejì ṣé òun náà ó lè máa yọ zakat eléyìí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó èyí tí ó wá látọ̀dọ̀ broda abdulnafir abdulnafir láti usa wọ́n ní ṣé oníkálukú náà ni yóò wí gbólóhùn la ilaha illallah tí ẹni tó ṣe ìkọ́mọ̀ máa ń wí gbẹ̀yìn àbí ṣé ẹni tó ṣe ìkọ́mọ̀ ìyẹn nìkan náà ni ó lẹ́tọ̀ọ́ àti wí táwọn mọ́mú yòókù ò ní wí ìbéèrè wọn kejì òun náà ni pé wọ́n ní ṣé a lè máa ṣe àdúrà masala lẹ́yìn tá a bá sálámà níbi àwọn nàwáfìlì wa nígbà táwọn ti gbọ́ pé kò tọ́ ká máa ṣerú ẹ̀ lórí àwọn sọ̀làwátì tí wọ́n jẹ́ ọ̀ranyàn ẹ jẹ́ kí n dá dúró bá ń ṣe. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هو أترى إكوتي سيسفينتي وفينتي fẹ̀yìntì سلوي أقبلين أنا جنسي àgbẹ̀lẹ̀yàn àwọn wa ọkọ̀ tí ń fi ń pérò ńlẹ̀ yàn. gbogbo àwọn owó yìí báyìí náà ni yíyọ zakat ló lè wọnú wa. ẹni tó ṣiṣẹ́ tó fẹ̀yìntì owó tó gbà lórí ìfẹ̀yìntì rẹ̀ yóò máa yẹ̀ wò lọ́dọọdún nítorí pé ńgbà tó owó fẹ̀yìntì kò túmọ̀ sí pé kéèyàn kó kalẹ̀ kó máa jẹ́ díẹ̀díẹ̀ díẹ̀ tán. Hmm. má tó bá wá tán kéèyàn tó tán kí ni ọ̀mà jẹ yóò ní nǹkan kan tí ń fowó yẹn ṣe hmm. bóyá owó ní fi ń ṣe bóyá sẹ́kàn ní fi ń ṣe àti èrè àti ojú owó yẹn yóò máa ṣírò rẹ̀ kápẹ́ ńgbà tó kọ́ gba owó yẹn òun yẹn jẹ́ mílíọ̀nù mẹ́ta láti ṣe mọ̀ pé mílíọ̀nù mẹ́ta ó tó ń téèyàn ní téèyàn fi yọ zakat kọ àkọọ́lẹ̀ ìjọ tí wọ́n kọ́ fún lẹ́yìn rẹ̀ níjọ́ tí déètì yẹn bá tún déètì kàlẹ́ndà Islam kápẹ́jọ́ karùn-ún oṣù ọdún yìí ni wọ́n kó yẹn lé lọ́wọ́ tó bá karùn-ún oṣù tọdún tí ń bọ̀ yóò wé lolówó yẹn jẹ́ rẹ̀ fi ń ṣe iṣẹ́ fi ń ṣe àti wà lọ́wọ́ rẹ̀ yóò sì gbogbo ẹ̀ papọ̀ bá tó òdiwọ̀n ní ti ọdún tí ó tẹ̀ lọ́dún àkọ́kọ́ yìí yóò yọ zakat nínú owó ìdá kan nínú ogójì òun náà ni ó ní zakat gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọba ti ṣe wí. ẹni tí wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹni tó túmọ̀ sí pé tó bá di ní ìgbà kan tó yàn ọba ká téèyàn fi yọ zakat kò ní yọ zakat lọ́dún yẹn nu ìgbà tí ọlọ́run bá ní kówó rẹ̀ ká yọ yọ tí ọba ká kò ní yọ ìgbà tí ọba ti ka tí ò ní yọ̀hún òun náà ti wà nípò aláìní tó ṣe pé tẹlómìnà bá fẹ́ yọ zakatu tí wọ́n bá fi lọ kó náà gbà. Hmm. ẹni tí wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ so kìí ṣe pé ilẹ̀ tẹ́ rà tẹ́ fẹ́ fi dáko ilé máa gbé sórí òṣùwọ̀n pé bá a bá fẹ́ talẹ̀ yìí yóò tó èlò hmm. táfi wá máa yọ zakatu rẹ̀ rárá. èrè oko tẹ́ ń kó lórí ilẹ̀ tẹ́ ń fi dáko ilé máa yọ zakatu nínú rẹ̀. ọlọ́run na wọn ni wọ́n á tó haqqahu yawma hasadihi ẹ yọ ìwọ owó eléyìí tẹ ní tọ́jẹ́ oko lọ́jọ́ tẹ ń bá ń oko hmm. ṣùgbọ́n kì í gbogbo èrè oko gbogbo bó tilẹ̀ wù kó kéré tó àti ohun yòówù àgbìn iná yọ fún hmm. ìdá yọ fún ó ní láti oúnjẹ wóró bíi bíi inab bíi àgbàdo bíi ẹ̀wà bíi ìrẹsì alikama ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ wóró táwọn èèyàn á máa fi sóúnjẹ tí wọ́n sì lè kó pamọ́ fún ìgbà pípẹ́ tí nǹkan kan ò ní ṣe. sòrò àwọn oúnjẹ tó ṣe ń wọ̀n ní múdù yìí òun náà ní sẹ̀ríyà lọ́sọ̀pá àmọ́ ayọ̀ zakati ń bẹ̀. Hmm òdi wọn tá sì ní tá fi máa yọ zakati èrè oko wa òun náà ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù òun náà ní a máa yọ zakati rẹ̀ hmm. tí èrè oko ọba ti tó bẹ́ẹ̀ kò sí zakati tọ́jú ọ̀ranyàn lórí wa èrè oko ọba tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ zakati jọ ọ̀ranyàn lórí wa. ẹnitọ́ bá ti wá ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì módù yìí módù tá a náà ní irú aha tá a máa ń lò láti yọ zakatul fitr hmm. ní ìparí oṣù Ramadan ẹnitọ́ bá ti ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì irú aha yìí yọ yọ zakatu ìdá kan nínú mẹ́wàá gbogbo èrè oko rẹ̀ hmm. ó pin ìgbà tó bá ṣe pé òjò lọ́lọ́rọ̀ láti sánmà tí oko yìí mú tó fi dàgbà tó fi di pa kó gbogbo èrè oko yìí níbẹ̀ àbójò ní ń sàn láyìíká bí tá à ń dáko sí a ṣe wàhálà kankan ọlọ́run ọba ní ń taro odò yìí fún un tá a gbìn lómi mu títí tó fi dàgbà àjẹpẹ́dà nínú mẹ́wàá rẹ̀ láàyò tòyí dàkà nínú mẹ́wàá rẹ̀ eléyìí túmọ̀ sí pé ọgọ́fà nínú nǹkan tí a kó lórí oko tó bá jẹ́ pé ó bá mọ ẹlẹ́gbẹ̀rún kan àtọgọ́rùn méjì múdù ọgọ́fà láyọ̀ hmm. ó máa jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ múdù bá ní ìdá kan nu mẹ́wàá rẹ̀ hmm. wàyí o tó bá wá jẹ́ pé kéré sí ẹni yọ zakati rẹ̀ hmm. àgbẹ̀ tó gbin sú àgbẹ̀ tó gbin ẹ̀gẹ́ tó gbin ànàmá àgbẹ̀ tó gbin ẹ̀fọ́ àgbẹ̀ tó gbin àlùbọ́sà tó gbin tòmátò tó gbin atarodo àwọn eléyìí ò ní yọ zakati kankan nínú tí wọ́n gbìn bí ẹni tó gbìn rèké làwọn náà hmm. ṣùgbọ́n gbà wọ́n bá tà owó tí wọ́n tà sí wọn wọ́n dàpọ̀ mówó míì tí wọ́n bá ní zakati owó ni wọ́n yọ fáwọn yìí hmm. ìwà ṣe kí wọ́n sọ pé tọba ti ní ọwọ́ mẹ́fà su iye báyìí lọ́ọ́ yọ kò sí nítọ́jọba ní òfin ọlọ hmm. àbí tọba ní ọwọ́ mélòó ẹ̀gẹ́ iye báyìí lọ́ọ́ yọ kò sí nítọ́jọba ní òfin ọlọ tẹ bá tà owó rẹ̀ ẹ dàpọ̀ mọ́ owó tẹ ní tẹ fẹ́ yọ zakati owó fún hmm. zakati owó lẹ́yọ fáwọn eléyìí. ẹni tí ń ṣiṣẹ́ awakọ̀ tí fi ń kérò ó bá di ipò náà bá fẹ́ yọ zakat kìí ṣe kọ́kọ́ rẹ̀ lágbè lórí àtẹ pé a bá fẹ́ tà yóò tó èlò hmm. tọrọ kò sí fún títà hmm. àǹfààní ọkọ̀ yẹn ní ń tà fẹ́ni tí bá fi ń gbé owó tí wọ́n ń pa látàrí àǹfààní ọkọ̀ tí ń tà ọ́ òun náà ni ọmọ ayọ zakato fún lẹ́yìn ìgbà tó bá ní ìtọ́fẹ́ ná tó lò ìtọ́fẹ́ lò nínú ẹ̀ ẹni tó ṣẹ́kù nínú owó yun àdàpọ̀ mówó rẹ̀ yókù ni ọmọ ayọ zakato fún lópin ìgbà tí gbogbo wọn bá tó di wọn tó kéré jù téèyàn ní téèyàn fi bẹ̀rẹ̀ sí ní yọ zakat tó yẹn bíi mílíọ̀n méjì hmm. ètò túmọ̀ sí pé bá a bá ní mílíọ̀n méjì ń á gbé sí orí ogójì ní tó mú jáde òun náà ni ó jẹ́ zakatu tá a yọ ní inú owó yẹn hmm. ti pé tá a bá mú eh, mílíọ̀nù méjì tá a pín fógójì yóò mú fifty thousand jáde so fifty thousand péré náà zakatu tọ́lọ̀ ní ọ̀yọ́ nu mílíọ̀nù méjì bàbá ahun ìyá ahun bẹ́ẹ̀ wàá lè yọ zakatu tí ó padà wàá dọ̀ràn síyàn lọ́rùn lẹ́yìn ìgbà téèyàn bá kú láyé ń bì téèyàn ò ní wa. wọ́n ní ǹjẹ́ tí ẹni tí ń ṣe ìkọ́mà tó bá ìkọ́mà débi la ilaha nìkan ní ọ̀dáwí ni àbí gbogbo àwa àyókù náà tá a fẹ́ ṣe sọ̀láàtì tá à ń gbọ́ sáwa náà wí ilaha èyí ṣe nítorí pé béèrè ni pé ìkọ́mà láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin fún hmm. so ètò dọ́gba jù inṣàlá òun náà ni pé a máa dáhùn nígbà tá a máa ń pèpè fún sọlá torí àdìsí anábì muhammed sallallahu alaihi wasallam tó ní idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqulu tẹ bá gbọ́ tí olùpèpè fún sọlá ti ń pèpè fún sọlá irú tí ń wí ní kẹ́yìn náà máa wí yàtọ̀ síbi tó bá ti sọ pé hayya ala sọlá àti ẹ wá parí rẹ̀ pẹ̀lú ṣíṣe àsọ̀látù fanabi sallallahu alayhi wa sallam àsọ̀látù ibrahimiyya ilé ìta máa ń ṣe níparí tẹ̀sánhùdù wa kó tó di pa sálámà lẹ́yìn rẹ̀ lẹwà sàdúrà pé allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima ati muhammadan al-wasilata wal-fadila wab'athuhu maqaman mahmuda alladhi wa'adta anabi sallallahu alayhi wa sallam ní gbogbo ẹni tó bá dá olùpèpè fún sọ̀láàtì lóhùn tó sì ṣe àsọ̀látù fún mi lẹ́yìn ìgbà kan parí pípè fún sọ́lá tó wá ṣe àdúrà tá a wí kán yìí báyìí hallat lahu shafa'ati yawm al-qiyamah ìsìpẹ̀ tí wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run fáwọn ẹrú ọlọ́run gidi lọ́dọ̀ gbẹ̀ndà al-qiyamah ó ti dẹ̀tọ́ fún náà. ṣùgbọ́n àlẹ́rìí tó sọ pé tí ẹni tẹ́ ń ọmọ bá ń wí ká máa wíru rẹ̀ tẹ́lọ̀ náà ẹ̀gbá wa tó mú wa lẹ apá kan náà àwọn olùmọ̀ọ́sọ yìí pé ẹ̀kọ́ ọmọ náà ìpèpè fún sọ̀láàtì ni hmm. nígbà tá à ń ti ń dá ẹni tí ń pèpè fún sọ̀láàtì lóhùn ká dá ẹni tí ń sèkọ́ ọmọ náà lóhùn kò gbóró so ìta àṣàlẹ̀ wa ni pé ká máa ń sèkọ́ ọmọ ká sẹnu ń dédé síbí ká má wulẹ̀ dáhùn àyàfi tẹ́ni tí ń sèkọ́ ọmọ bá débi ashhadu anna muhammadan rasulullah hmm. àwọn kan sọ pé sallallahu torí wọ́n bá dákọ ànábì wa sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ fètèmétè a gbọ́dọ̀ sọ pé sallallahu alaihi wasallam ká má bàa wà á ya ahun ojúlówó ahun torí pé ànábì sallallahu alaihi wasallam ni al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayhi ahun ojúlówó ahun òun náà lẹni wọ́n bá dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọkọ láti ṣàṣàlátù fún mi. Hmm. tọ́ wọ́n ní sáà lè máa ṣe àdúrà pàǹtọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn tá a bá parí náfìlà nígbà tá a ti ní ṣíṣe bẹ́ẹ̀ ó tako súnà lẹ́yìn sọ̀láàtì tọ́jọ́ ràn yẹn hmm. sáà wá lè fi àdúrà wa lẹ́yìn tá a bá sálámà láwọn náfìlà ọ̀rọ̀ tó di ọ̀ràn yẹn náà ló di náfìlà torí ẹ̀ yẹ bó ṣe jẹ́ pé sọ̀láàtì náà ní náfìlà sọ̀láàtì náà lọ́ràn yẹn ẹnì kan ò sì ẹnìkan ti ṣe wá lè sọ pé kẹ́ ẹ má ṣàdúrà tẹ́ ẹ máa ń ṣe sọ láti onáfílà ṣùgbọ́n àyè àdúrà ní ká fàdúrà sí hmm. ààyè yíyin ọlọ́run sísàfọ̀mọ́ fún ni ká fà wọn náà sí àdúrà tá a bá fẹ́ ṣe nínú sọ̀láàtì wa ààyè rẹ̀ náà nígbà tá a bá forí kalẹ̀ àti inú tẹ̀síáhódù wa ṣùgbọ́n nígbà tá a bá ti sálámà tán ààyè ká yin lọ́n ká fún ni. Hmm. jazakumullahu khairan sheikh. Ah, nọ́mbà tí ẹlẹ́mìíràn kò wá sí rèé gẹ́gẹ́ bí ṣe plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ jákèjádò àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé yòókù yàtọ̀ sí nàìjíríà ń gbé zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight ní gbogbo àwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà lè máa pè wọlé sí fi máa béèrè ìbéèrè kan àbí kejì tẹ́ bá fẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ orí plus two three four orí zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six òun náà ní kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ náà ṣọwọ́ sí. ẹ̀sìn mẹ́bàá ìkú ẹlẹ́mọ̀ darapọ̀ wọn ní ìkànnì YouTube ẹ máa fi ọládùn níbi ìlú wa ẹ máa bákan náà lẹ́sìn tó máa rí àwọn èyí tá a ti ṣe sẹ́yìn lórí ìkànnì youtube náà sheikh ó tó di pé àmọ́ mú ìpìlẹ̀ ọlọ́kùnrin òjọ̀ kan àwọn brothers wura kan wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe àgbéǹde ìrànwọ́ tó léwura sí orí ètò yìí orúkọ wọn náà ni brother abdulmufir brother abdulrafir àti brother abdulateef àwọn mẹ́ta yìí wọ́n ṣe bẹ́ẹ̀ pa ọ́ pọ̀ ṣe àgbékalẹ̀ ẹ̀rọ ayárabíàṣá lágbèlú laptop wọ́n ṣe bẹ́ẹ̀ gbé kalẹ̀ fún wa lórí ètò yìí láti jẹ́ kí iṣẹ́ tí a bá fẹ́ fi máa ṣe kó túbọ̀ mọ́ fi lẹ́gbọ̀njẹ̀ sí i. bákan náà ó ní sista Latifa Adenike Abdulrahab táwọn náà ń bẹ ní Boston àwọn mẹ́rẹ̀ẹ̀ta tí wọ́n ṣáájú dárúkọ náà bọ́dà Abdulrafi àti bọ́dà Abdulatif láti USA làwọn náà ti ṣe àgbéǹde ìrànlọ́wọ́ náà dìde tí wọ́n sì fi owó náà ṣọwọ́ wípé ká fi ra ohun èlò náà bẹ́ẹ̀ ni sísà tí mo dárúkọ yìí àwọn náà ń ṣe wọ́n ń ṣe àtìkò lóríṣiríṣi láti jẹ́ kí àwọn náà kan dá sí ètò yìí lọ́nà kan àbí kejì ṣé láàrin ìṣẹ́jú péréte ọmọbìnrin torí ọlọ́run sà ẹ kàn bá wa ṣàdúrà fún wa insha Allah. Alukun salam. Alhamdulilayi. Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ọkọ̀ san wọ́n lẹ́sàn-án rẹ̀. Àmín. Ó sì ṣe tí wọ́n ṣe sábàbí kan náà sábàbí tí wọ́n máa fi rí ọ̀nà ọlọ́run. Bàbá mi ń dàlùkìyàmù. Àmín. Jazakumullahu khairan sheikh tán káwọn mú àwọn ìpè náà lọ́lọ́kan ọ̀jọ̀kan lókù plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn ìpè ọ̀hún wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n rọra wọn ẹ̀ lọ́rùn. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ níbi ẹjọ́ ń pè yìí. orúkọ mi àbí àwọn àdúgbò rẹ̀ wàá ṣe ìtàlẹ́ra. kí ni ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ. ìbéèrè mi ti bá ń ta ọtí tẹ́lẹ̀ sí kan níbẹ̀ tí èmi fún ẹ̀ ní owó kí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mhm. ìjọ mẹ́ta ni ọlọ́ àjọyọ̀ kan ẹlẹ́ẹ̀kẹta. ẹja dadó lórí méjì ń bà wọn torí àsìkò ẹ má bínú méjì méjì láàmú mú láwọn ìbéèrè. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run mọ́ṣáláṣí ilé ọlọ́run hmm. ilé ọlọ́run ní ìtòyẹ́pọ̀ náà lọ ga jù lókè pẹ̀ bí tá à ń ti ń sin lọ́n tá à ń ti ń pè ọlọ́run hmm. owó haram kò sí nínú owó tọ́tọ́ pé ká fi kọ́ mọ́ṣáláṣí kò sí nínú owó tọ́tọ́ pé ká fi tún mọ́ṣáláṣí ṣe hmm. kò sì tọ́ rárá bí tí wùlé ó kéré ma ẹ máa gbé ọ̀rọ̀ pa fẹ́ tún mọ́ṣáláṣí ṣe lọ bá ẹni tí ń ta ọtí hmm. ipò owó ọtí ni kò fi ràn yín lọ́wọ́ àbẹ́ni tí ń ta tẹ́tẹ́ àbẹ́ni tó jẹ́ pé olówó èlé ni hmm. gbogbo haram ẹ má fi lọ mọ́ṣáláṣí òkúta òṣì kò sí fún Islam débi pé máa gbowó haram láti fi tún mọ́ṣáláṣí ṣe so ká ṣe àkíyèsí eléyìí bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀kan ṣoṣo ni hmm. kò pé méjì kò sì pé mẹ́ta torí tọ́lọ́run bá pé méjì oníbèrè gan ò ní sí láyé hmm. tí ọlọ́run bá pé méjì àwa táwọn sọ̀rọ̀ yìí náà ò ní sí hmm. nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni kul law kana fihima alihatun illallah sọ fún wa pé tó bá jẹ́ pé ọlọ́run bá pé méjì láàrin sánmà àtìlẹ̀ gbogbo sọ́mà àtìlẹ̀ ọba ti bàjẹ́. sọ ìdí ni pé ó lè má yẹ lómi hmm. ìdí ni pé ìwọ tó ń ìwọ tó ń gbọ́ mi àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ hmm. tó bá ṣe pẹ́lọ́n bá pé méjì ni àní sí nítorí pé lè wu ọ̀kan nínú àwọn méjèèjì pé kó dá mi hmm. kó má wù kejì pé kí n bẹ̀. sọ ní tí oníkálukú nínú àwọn méjèèjì sì ń fẹ́ kò lè ṣẹ lásìkò kan náà ẹni tí ń fẹ́ kí n bẹ àtẹni tí ò fẹ́ kí n wà so kò lè ṣẹ lásìkò kan náà méjèèjì òṣìṣẹ́ gbé kù lẹ́ẹ̀kan náà hmm. so nítorí di eléyìí báyìí kí ló wá mú wa máa bẹ à ń bẹ nítorí pọ̀ ṣoṣo lọ́lọ́ ni hmm. so ìmọ̀ sọpọ́lọ̀ méjì ni àbí ìmọ̀ sọpọ́lọ̀ mẹ́ta ni àìmọ̀kan tó tó kọ̀ fẹ́ẹ̀ sí hmm. àìmọ̀kan tó tó kọ̀ fẹ́ẹ̀ sí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò pé méjì qul huwa Allahu ahad ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ báwọn ó sì dá mi lójú pé tó wá pé mùsùlùmí lẹni tí máa ń béèrè torí ń béèrè pé àwọn fowó tún mọ́ṣáláṣí ṣe kò yẹ kápò náà ọ̀sán ìmọ̀kan nípa eléyìí mùsùlùmí wọn lọ́fẹ́ sọ ọmọ kólú wà ahad hmm. kódà kó hmm. ahad sọ fún wọn nígbà táwọn bíi anabi Muhammad hmm. léèrè pé tọ àwa ní ìsìn amara bàbá amadílé ibi tí bàbá wa ti amaluwa ìyá wa ìran wa dáàmà ọlọ́run tó wà ń bó ló ń ti jẹ́ júwe rẹ̀ fún wa lọ́lọ́run fi sọ àyà kalẹ̀ pé qul huwa Allahu ahad sọ fún wa pé Allah ọ̀kan ṣoṣo ni o hmm. Allahu samad òun náà lọ́ba tá à ń ronú kàn ọba tí ń ranni lọ́wọ́ ọba tí gbogbo èèyàn pátá gbogbo ẹ̀dá pátá ìtẹ́rí ìtẹ́rí ìtẹ́mà ìtẹ́mà tí gbogbo wa gbára lé lam yalid wa lam yulad ọlọ́run ọba yóò bímọ ẹnìkan kan ò sì bí ọlọ́run ga ju gbogbo bí gbogbo ọlọ́run máa ṣe yàn ọlọ́run máa ṣe yàn hmm. ọlọ́run kí lóun fọlọ́run pè gan tó bá ń sọ pé ṣe méjì ni àbí mẹ́ta ẹ gbọ́rọ̀ nígbà tí ètò tòmátò tí wọ́n lé kalẹ̀ <laughs> qul huwa Allahu ahad tó hmm, lè jẹ́ bó ṣe jẹ́. ọ̀rà bí àwọn ìpè ṣe ń ṣe bẹ́ẹ̀ rọ ara wọn lọ́wọ́ ìbéèrè tí ó tún wà nílẹ̀ òun náà ni ìtọ́wọ́ látọ̀dọ̀ umu abdullahi láti ṣá kí wọ́n ní ṣe ẹ̀ṣẹ̀ ní ká ké Qur'an láì ní àlùwàlá tí bọ̀dé èèyàn bá sì rán ni níṣẹ́ àmọ́ tí ẹni tá a ra ọjà lọ́wọ́ rẹ̀ kó wá gba owó lọ́wọ́ wa torí pé ó jẹ́ wípé ọ̀rẹ́ ló jẹ́ fún yàn ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀ kéèyàn ó da owó ń sápò pé ó ti di owó tèèyàn àbí ó nílò kéèyàn tó fi irúfẹ́ owó bẹ́ẹ̀ jíṣẹ́ fún bọ̀dé èèyàn tó rán yàn ṣẹ́. alhamdulilayi ni pé alẹ́ kí alukur'an láì lálùwàlà lópin ìgbà tí ó bá ti sí jánábà lára wa. Mm tóbìnrin ò sì jẹ́ ẹni tó ṣe pé hayop ń bẹ lára rẹ̀ àbí ẹ̀jẹ̀ bímọ ó ń jáde lára rẹ̀ hmm. tó bá yẹ pé ẹ̀jẹ̀ bímọ bá ń jáde lára obìnrin àbí hayop kò burú kó kébi àyà kan àbí méjì nínú àwọn àyà eléyìí téèyàn máa fi wá sọ nínú àwọn alikaru sabahi wal masa ṣùgbọ́n pé wọ́n máa kí alukurani lọ lọ́lọ́gbọ̀n gàdán tó ń ti kókò sínú mọ́ra ètò tó tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé kọ́ máa ṣe bẹ́ẹ̀ títí tí ó fi di pé ẹ̀jẹ̀ rẹ̀ dáwẹ̀. Hmm. ṣùgbọ́n ẹni tí jánábà náà ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ló náà rí o òun náà gbọ́dọ̀ kí alukurani pẹ̀lú jánábà. ọwọ́ hmm. nù hadith ali ibn abi talib radiyallahu anhu ọlànàbì sallallahu alayhi wa sallam hmm. yadhkurullaha ala jami'i ahyanihi ma lam yakun junuba ní gbogbo ìgbà lókun ìgbà tí ó bá ti sí jánábà lára rị. Hmm. nínú rìwáyà gan yọkọrọ alukur'an ó máa ń kí alukur'an ní gbogbo ìgbà láì jẹ lókun ìgbà tí ó bá jẹ pé jánábà wà lára rẹ̀ tí jánábà máa ń bẹ lára àgbọ̀rọ̀ kí hmm. ò sí lára nǹkan oṣù àti tìbímọ jáde lára hmm. ṣàlùwàlá ni kí dáadáa lókun ìgbà a bá ti ní gbé lọwọ. Hmm. torí pé wá nínú hadithi amúr ibn hazm ìwé tánàbí sallallahu alaihi wasallam ní kún ọkọ fún un eléyìí tí ìmáàmù malik àti àwọn míì gbé jáde anábì ní wa alla yamassa al-qur'ana illa tahir àti pé nìkan gbọdọ̀ fọwọ́kan al-qur'ana àfẹ́ntọ́ bá má. al-imam ibn abdul barr ó ní ẹgbàá wáyé fẹsẹ̀ rinlẹ̀ hmm. bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀mí bíi al albani wọ́n ló fẹsẹ̀ rinlẹ̀ hmm. torí ẹ̀ àgbọ̀dọ̀ gbé al-qur'ani láìsí nù mara àìwá gbọ́dọ̀ gbé láìsí nù mara kò pé ká má ké lópin ìgbà tá a bá ti ní jánábà lára hmm. tá a sì jẹ́ pé jẹ́ nǹkan sùn àbí tìbí máa ń jáde lára wa. wọ́n ní wọ́n rán wa ń ṣe pé ká lọ ra nǹkan wa ẹni tí wọ́n ń tajà wa jẹ́ ọ̀rẹ́ wa lọ́wọ́ ní ká máa mú lọ. rárá o owó tó ń fi ran yín ẹ fi jíṣẹ́ fún ẹni tó ran yín ṣe pé wọn ò gbowó hmm. ẹ sì ṣàlàyé fẹ́ni tó ní kẹ́ ẹ máa mú lọ pẹ́yìn kọ́ lẹ fúnra yín hmm. ríran ni wọ́n ran yín tó wá ní ẹ máa mú lọ ẹ má wulẹ̀ sanwó ẹni tó ń ran yín sẹ́ ló lówó hmm. ó wá ní ọ̀dà ẹ mówó wa mo ti gbowó rẹ̀ ẹ wá gbowó mọ́bọ̀ yín hmm. so ọ̀rọ̀ wa yàtọ̀ ń gbà ṣẹlẹ̀ ìjẹ́bù sí jẹ́. hello. salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín ìbéèrè yín àti ìwé tó ń pè. ń gbọ́ yín. ìbéèrè yẹn ni pé ṣé ìròyìn yẹn bàjẹ́ lápẹẹrẹ tí èèyàn bá ń sọ láti tí èèyàn bá àwọn súrà kan lọ tí èèyàn bá débi ayàtọ̀ jọra wọn tí èèyàn bá bára nínú súrà míì tí èèyàn ti kírun bẹ́ẹ̀ parí tí èèyàn bá parí tó bá fura pé ah, súrà ẹ̀ ti di tó òun mú papọ̀ báwo ni irun rẹ̀ ṣe rí bákan náà pé ètò súnmọ́ tó súnmọ́ sẹ̀ láwùjọ ọkùnrin àti obìnrin tí obìnrin ọ̀sẹ̀ èèyàn tí wọ́n sì bá yàn sọ́dọ̀ pé àmọ́ fún ọ̀tọ́ bá tó wá ń ṣẹ̀tẹ̀ míì ìdájọ́ sàrẹ́ islam lórí ilé. alhamdulilayi ẹni tó ń kí tí alam tara kayfa di alam nashrah hmm. máa lẹ́nu hmm. lópin ìgbà tó bá ń ṣe pé ìgbà tó kú nù alam tara kayfa tó bọ́ sínú alam nashrah hmm. àti ibi tó ti bọ́ sínú alam nashrah kò tún padà sí alam tara kayfa mà alam nashrah ló ké gbẹ̀yìn à ń bẹ lọ́n kí nǹkan kọ́ má jẹ́ sì sọ láti rẹ̀ àmọ́ tó bá ti wá di àmúlùmálà pé mo mú kan bì mo tún mú kan lọ mo tún padà síbi mo tún mú kan bì eléyìí ń ṣeré nù hmm. eléyìí ń ṣeré kò kí alukurani sọ láti tiẹ̀ bàjẹ́ hmm. tọ́ wọ́n ní tí abala ti forí jiyàn tí wọ́n sì parí ìjàta la forí jìn ó tún wá ṣẹ̀ṣẹ̀ míì náà wọ́n tún wá sọ àwọn á pè é ìṣẹ̀ǹṣẹ̀ tó ṣe níjọ́sí náà nù fún <laughs> so wọn ní báwo ni àárán nu mọ àtẹnu mọ ó túmọ̀ sí pé ẹ̀yin náà forí jìnnà ni yóò bá lẹ́vù náà gbogbo ẹ̀ hmm. níta bá ti la forí jìyàn ó yẹ ká san kó bo hmm. tó bá ké bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ọba náà ọba ṣe pẹ̀lú gbogbo wa ẹnìkan ní wàlìjánà. so ẹ máa pé òfin ọlọ́run sì ni pé àtẹ ìbòmìnà dẹ́m̀bì kàmẹ́lẹ̀ dẹ́m̀bẹ̀lẹ̀ ẹni tó bá ti túbá níbi ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ọ̀sẹ̀ lọ rí ni. ẹ̀hẹ́n wọ́n wáyé pé gbogbo ẹ̀ṣẹ̀ táwọn náà ṣẹ̀ ká ti tọrọ àforíjì táwọn òpó ọlọ́run ti foríjì wá ni wọ́n bá tún sí fáìlì gbogbo ẹ̀wọ̀n àti wa ọ̀nà wọn láì gbégbá ń jọ gbèǹde. so ká tún àtiwá náà ṣe ẹni tó bá ti lọ foríjì ẹ má wulẹ̀ tún taná wo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nígbà yẹn má. Mm. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kí ni ìbéèrè yín. náà àti àṣekù ọlọ́run ló tọ́jú fún aṣọ àlà. àmín àmín. ẹ jọ atẹ́gbẹ́ lórí àwọn ìbéèrè mẹ́ta kan bí ẹ̀ka tó lè wọ́n tó ní ìdààmú ìṣúná àti alquran. ọlọ́run insha Allah ní kó bí ọtí wá náà insha Allah. ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́kejì ni pé ẹ̀rọ ṣèkù wa mhm. ṣé alẹ́ ti ṣe rẹ́ ẹ̀rọ ṣe kí ìṣe. ẹ̀rọ ṣé alẹ́ ṣe kí ni sọláàtì magreth. ẹtí ẹtí ẹtí ẹtí ẹtí ọwọ́ ẹgbẹ́ wọn gbé iṣẹ́ dùn ọwọ́ ajé òun láti fi kí iṣẹ́ rẹ̀. nígbà tí ọwọ́ adókòó mẹ́ta ọwọ́ sáramà ọwọ́ táyé dìde láti lọ jẹ́ òun lórí iṣẹ́ rẹ̀. ṣé ó ní ìbámu sí ọlọ́sọ̀ bẹ́ẹ̀. ṣé ọ̀sán bá tẹ̀lé lẹ́yìn. ìyá ẹ má bínú. alhamdulilayi wọ́n ní àwọn gbọ́dọ̀ bíi inṣàlá bí kò dọ̀rọ̀ ti lẹ́ẹ̀ masha allah wọ́n ní báwo láti máa lò so eléyìí láṣẹk wọ́n bẹ nínú àwọn gbólóhùn tá a lè lò fún al-istithna tá a fi máa ṣe àyọkúrò bí ẹni tí ó fẹ́ ṣàdéhùn pé màá ṣe nǹkan kan lẹ́yìn tí mo bá dákẹ́ ọ̀rọ̀ yìí hmm. so ọ gbọ́dọ̀ sọ pé màá ṣe nǹkan báyìí pàún hmm. torí pé ọlọ́run ọba nìkan ló mọ̀ bó rí ṣe bó ní rí ṣe hmm. bó dìgbà náà bó ní dìgbà náà so ọlọ́run ọba nìkan lọ́mọ torí rẹ̀ ọlọ́run ni wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in yasha Allah wọ́n sì sọ fún nǹkan kan wípé màá ṣe kínní yìí tó bá ti lọ́la àyàfi tó bá wù ọ́ lọ. torí rẹ̀ màá ràn ọ́ lọ́wọ́ tó bá padà wá láago báyìí tọ́lọ́mùbá fẹ́ insha Allah. so insha Allah ìsìtẹ̀tì náà ni. lópin ìgbà tó bá ṣe pé ẹ wí ẹ dákẹ́ ọ̀rọ̀ tẹ́ fi wí ó hmm. mọ́tẹ́ bá hmm. dákẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ tí wàá regbé ègbé regbè ẹ wá sọ pé inshàlá kò ṣiṣẹ́ o hmm. téèyàn bá ṣàdéhùn pọ̀ ó sì ń kankan lásìkò tí ń bọ̀ lẹ́yìn ìgbà tó ń bá dákẹ́ ọ̀rọ̀ tí ò sọ pé inshàlá àfi lẹ́yìn ìgbà tẹ́gbé regbé tẹ́gbé regbè tí ò àyàfi tó bá yẹ pé ní tó mú un tó fi lọ lára ó ní í ṣe pẹ̀lú ní tí máa ṣẹlẹ̀ síyàn téèyàn sì lágbára láti dá dúró bí kápẹ́ bó ṣe sọ pé tí mo bá dákẹ́ àlẹ́yìn tó bá yá màá ṣe nǹkan báyìí so ikọ́ bá gbé ọ ọ wá wúkọ́ yìí títí títí títí títí títí àmọ́ bó ṣe dákẹ́ kọ́ lọ sọ pé inshàlá kò burú hmm. àbí sínsín ìyẹn sín sín sín sín sín sín sín bó ṣe wá dá sínsín rẹ̀ tó dá dúró ńlọ sọ pé inshàlá eléyàn náà á sọ pé kò sálàfo láàrin ọ̀rọ̀ tó sọ àti inshàlá tó wí. Hmm. ṣùgbọ́n inshàlá yàtọ̀ sí bi qudratillah hmm. inshàlá ó ní adatul istithna kìí ṣe ká sọ pé màá ṣe bi qudratillah hmm. tẹ bá sọ pé màá ṣe bi qudratillah kìí ṣe inshàlá inshàlá ni istithna bi qudratillah yẹn ni pé mò ń wá kọ́nà ẹlẹ́dàá wa. kó jẹ́ kí nǹkan tí mò ń ṣe yìí kó dáa kó lálùbáríkà ni wọ́n máa ń lo bí hmm. so bẹ́ẹ̀ náà ni masha allah wọn kì í lò náà fún naa. so wọ́n máa ń lò hun lọ́pọ̀lọpọ̀ láti fi hàn yí pé eh, nǹkan tí ọlọ́run fẹ́ pé ẹnìkan ti kọ́lé parí nìsí èyí wá sọ yí pé masha allah ìtọ́lọ́nfẹ́ lélẹ́yìí o hmm. la quwwata illa àwòlágbára kan. lẹ́yìn ìtọ́lọ́run bá ṣe fún wa hmm. tọ́ eléyìí ọjọ́ ibi tó ṣe jẹ́ mẹ́rin tẹ́ bá fẹ́ ṣe àyọkúrò insha allah ni kẹ́ máa lò torí òun lẹ́jà ń bá kàn nínú. Hmm. wọ́n ní sáàlì ṣe sọ̀látù magrib lẹ́yìn sọ̀látù làṣà ẹ ṣàlàyé ìdí tẹ́ fi lọ magrib lánìí hmm. tó fi di pé sọ̀látù làṣà ìwọlé nítorí pé òfin ọlọ́run bá kò gbà kéèyàn jẹ́ pọ̀ sẹ́lọ̀n kó tún á máa gbé gẹ̀ẹ́sì ayan òfin ọlọ́run sọ pé bil ma'siyah la tunalu rukhsah ẹni tó sẹlọn wọn yìí ṣe dẹkù fún hmm. nígbà tí ẹni tí ò ṣe sọláàtò magrib tí ìṣá ìfi wọlé bá sọ ń tọfà tóun ò fi tí ìṣe sọláàtò magrib tí wọn fi ń ṣe ìṣá ì gbà náà láàtò lè dá lóhùn bó lè darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn magrib àbí ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn à ń bọ̀sibọ́sí pọ́ wá pé mo darapọ̀ mọ́ wọn bá wọn ṣe rákà mẹ́ta mọ́ sálámà hmm. tún á sáré tún lọ́ọ́ bá wọn tún dà níyàn ìṣá ì nígbà tí sọláàtì ẹ̀ ṣeré hmm. ọjọ́ ìbò plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. hello. hello. ó kọ́ ni bí ẹ ti ń pè yìí. ìyá ẹ má gbàgbé ẹ lè mọ darapọ̀ mọ́ wa ní ìkànnì YouTube ẹ máa fi ọlọ́dún níbi lè wa tẹ bá ti ń rí ẹ máa láìkì ẹ ẹ máa ṣíà rẹ̀ bákan náà kẹtùmọ̀ subscribe síbẹ̀ pẹ̀lú fún àwọn ọ̀tún ètò tí ó ṣe bíi tí yóò tún máa jẹ́ àǹfààní fún wa ẹ lọ́wọ́. àwọn ẹ̀ka tó lọ ẹ̀rọ kàtó. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ níbi ẹtí ń pè. náà ìbéèrè kejì tá a ti lọ ṣèkọ wa. Hmm. náà ẹ ẹ eh, ẹyin aréèjì gbòòrè. bẹ́ẹ̀ ni tọ́ ọ ya. náà à ń sìn ìrọ̀jẹ̀ bọ́ọ̀ ni àti ètò mọ́tì ìbúra bá a ní bọ́ọ̀sì ààrẹ yìí kì í ní bọ́ọ̀sì àsìkò tí a sọ̀kalẹ̀ sí láti gbé iṣẹ́ àìdúró. òpin ìwà tó bá jẹ́ pé ìdíwọ́ ilé ìtìṣẹ́rí àgbà wọlé bí irú ètò ẹ̀sọ́ yẹn ló falẹ̀ fi tí ì sí sọ̀láàtìl magrib mm. tẹ́ bá darapọ̀ mọ́ sọ̀láàtìl àìṣà mm. pẹ̀lú àníyàn magrib ẹ̀ gbọ́dọ̀ sálámà lórí rákẹ́lẹ̀ kẹta ìjókòó kabẹ̀ mm. títí ìmáàmù fi parí rákà kẹrin nígbà tó bá sálámà lẹ́yìn tó sálámà. Hmm. lẹ́yìn sí sálámà rẹ̀ lẹ́tọ̀ọ́ wá sí sọ̀látù lè ṣe àti. jazakumullahu khairan hello. salaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ́ ibi ẹtí ń pè yìí. ẹ orúkọ mi abdulrahman abdulrahman láti àbújá láti àwọn dókítà akọ́mọ̀jẹ kárí wọn pẹ́. àmín àmín. ẹbí some weeks ago brother kan béèrè question láti qatar mhm. something like that ẹni tó bá ní òbí méjì that lára àwọn ìyàwó yẹn wọn ṣe dáadáa hmm. so pé so ní ajá láti mọ ọ̀ṣọ́ èrè ní tó bá fún pé èèyàn níbi ìyàwó méjì àti mẹ́ta pé èèyàn á wò pé èèyàn náà rà sí àkàndí aṣọ ṣé wàá mọ̀ pé wáàtì wà ìlàndis wà bàbá àwọn ilé ìpínlẹ̀ wà lóríṣiríṣi so ọ̀pọ̀lọpọ̀ bóyá tí ẹ̀ bá wò pé ah, eléyìí Hernandez mara sí mara láti eléyìí or based on their own research lọ́ngbà mm-hmm. tó dé market táìsì eh, wọn tẹ́rì sí ara mm-hmm. so àmọ̀ ṣé tí ẹnìkan wá pọ̀ sí pé owó tẹnìkan wọ́n ju tẹnìkan lọ sí ṣé ń bẹ nípò pé ọjọ́ gba alhamdulilayi àkọ́kọ́ ohun tó bá ti ní ju ìyàwó ẹyọ kan lọ ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí ẹ̀ kó ṣe dọ́gba láàrin àwọn ìyàwó yìí kò hmm. gbọ́dọ̀ fi kan kẹ́kàn kò gbọ́dọ̀ fi kan ṣe ẹni tó ṣe pé yóò máa kẹ́ hmm. fi kejì sípò ẹni tí ó máa jìyà hmm. tó bá dáṣọ ó dáṣọ fáwọn ìyàwó rẹ̀ àwọn ìyàwó yìí a mọ̀ pé èèyàn làwọn náà oníkálukú pẹ̀lú ntọ́ bá wù nítòsí wù ẹnìkíní ó lè má wù ẹnìkejì oníkálukú wọn láàbí léèrè irú aṣọ wo ni wọ́n ń fẹ́ eléyìí pọ̀ ń fẹ́ gíní ọ̀kan ló ń fa nkárá ọ̀kan nílé èsì ló wọ̀ so oníkálukú ẹ̀rántí máa ń fẹ́ fún ni hmm. ọlọ́run ọ̀bẹ̀yìn kíkẹ́ ẹ gbọ́dọ̀ rí dájú wípé owó àwọn aṣọ yóò yàtọ̀ síra wọn hmm. nítorí bá sì fi mú yàtọ̀ síra wọn a jẹ́ pé san balance sẹ́ni hmm. tó wọ aṣọ tí ẹ bá kéré sí tẹlómi ọlọ́run ọ̀bẹ̀yìn ẹ sáà ti rí pé ẹ aṣọ fún kálukú. Hmm. ó dàbí kóbìnrin kan wà ó jẹ́ pé ilé ọlá ilé owó ló ti jáde hmm. so iṣẹ́ tí wọ́n fi tọ́jú rẹ̀ títí tó fi dàgbà inú owó náà ni hmm. wọ́n ń jẹ ayé bí ìranu ṣúgà ni so ìwọ wá fẹ́ so wá sọ fún ọ pé irú bẹ́ẹ̀dì báyìí lọ gbọ́dọ̀ kàn fún so lágbára rẹ bá ka ọlọ́run ràn ọ́ lọ́wọ́ wọ́n bá kàn nítorí pé nǹkan ti fi tọ́ láti pilẹ̀ òun ló pè fún yín Hmm. ìgbà tó sì jẹ́ pọ́ ọ̀yàwó mi tó fẹ́ òun tiẹ̀ kò fi ṣèkà orí ẹni ló sùn <laughs> títí tó fi di ipò náà déèyàn tí wọ́n ń lọ lé ọkọ <laughs> so ẹni tí irú rẹ̀ ń fẹ́ sùn kódà bọ́ bá kan bẹ́ẹ̀dì fún ó lè yarí <laughs> kó sọ pé òun lálàkálà so mọ́jẹ́ ọ lálàkálà so ṣé bẹ́ẹ̀dì ló ń fẹ́ ni àbẹ́ ní so àbí sàgbẹ́dọ́gba èyí tó bá lóun fẹ́ because oníkálukú pẹ̀lú ibi tó ti dìde so islam ní ntí kálukú ń fẹ́ òun ló ṣe fún kì í ṣe pé a wo èèlò ní fi léyìí èèlò la fi ṣe léyìí hmm. torí pé èèyàn làwọn èèyàn tí o kó jọ hmm. kálukú pẹ̀lú nǹkan tí ń fẹ́ hmm. ẹni tó sì wù mí kì í ṣe dandan kó wù ọ́ ẹni tó bá wù kálukú ló ṣe fún eléyìí ni wọ́n ń pè ní ìṣèdọ́gba àwọn obìnrin kan bẹ tó ẹ pé ẹ̀bà ló jẹ dàgbà wọn à fún ní sẹ̀mórí láyé ẹ̀. níjọ́ tá tiẹ̀ fẹ́ dán wò pé kó jẹ sẹ̀mó wò yín bì ní. tó ní ìsìn wa ń ra sẹ̀mó kalẹ̀ sọ́mọ kó fẹ́ pàánù. torí pé tó mú un lára tó bá láàmú náà ní kẹ́ ẹ máa ra gàrí lé kó máa tẹ̀ bá rẹ̀. <laughs> so nítorí wu kálukú tó bá láàmú lọ́ra fún. Mm. so eléyìí ni wọ́n ń pè ní ṣíṣe dọ́gba. kọ́lọ́wọ́n bá kó jẹ́ ká lè máa ṣe dọ́gba. Hello asalaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ibrahima tí o kọ ibi ẹtí ń pè o. ẹ abdulsalim lórúkọ mi láti láti ìdámẹ́túrú. naam kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè méjì fún àwọn sheikh olóhùn jẹ káàárọ̀ wọn pẹ̀lú dáadáa. amiin allahumma amiin. àkọ́kọ́ ni pé mo ní ìyàlàyé lórí àdìsí kan tí ànábì ti ní pé màlá ìbàdàn mọ̀rọ̀dà ṣe fàkà ànàmọ́ sábàgọ́ yàda òfin láàmì nìkan zé mọ̀dàbí jẹ́ béèrè pé ṣé dáìsì gangan ni ànábì ń sọ ni àbí ayò àbí nǹkan mi. ìyẹn jẹ́ àkọ́kọ́. ẹ̀kejì pàápàá. ẹ̀kejì ni pé mo gbọ́ tí ìmọ̀ọ́mù kan sọ ní nígbà tó ní ó ṣẹlẹ̀ pé tí mo fẹ́ yan nọ́fìlà ìmọ̀ọ́mù ni pé kí n ẹ̀sùn mi ò dá ìmọ̀ọ́mù lóhùn lórí mi yan nọ́fìlà ní kátàrà ẹ̀rí tí mo gbé àárẹ̀ lé. ṣé ìmọ̀ọ́mù wa sọ fún mi ẹni ẹ fẹ́ ṣe náfìlì mọ́mú wa sọ pé kẹ́ ẹ ṣe kí ni. mo fẹ́ ṣe náfìlì mọ́mú ní kí n jòkó ìbéèrè náfìlà nígbà tí mo bá ń ṣe ń túbà lọ́wọ́ lọ́jọ́ jùlọ àná ìmọ̀mù lọ ìnìyàn náfìlà mo wá fẹ́ béèrè pé ṣé ẹ̀rí wà ẹ̀sìn tó yẹ mí ni ó ṣẹlẹ̀ tí ànábì ní kọ́kùn nǹkan náà jókòó nígbà tí ànábì ṣe ń túbà lọ́wọ́. ṣé òkèmíwé káwọn ṣe kàn bá wa. alhamdulilayi ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ní ètò ṣe pẹ̀lú nardashir. Hmm. lédè lárúbáwá wọn pè ní anarde nardeshir báwọn tó ń jẹ farisa àbí wọn ti ṣe máa ń lò nìyẹn òun náà ní dice. so anabi sallallahu alaihi wasallam ń ṣe léèwọ̀ fún wa láti máa ṣe eré ayò hmm. gbogbo ayò pátápátá so kò bá jẹ ilé ìtọ́jú pé wọ́n lo dice sí kò bá sì jẹ́ ìtọ́jú pé ọlọ́pọ́n èyí yòówó lè jẹ ẹ̀kọ́ tọ́ lábẹ́ òfin ọlọ́run kí mùsùlùmí ọmọ ṣe ìgbésí ayé wa kò sí fún eré kò sí fẹ́fẹ́ kò sí fún ranù kò sí fún rẹ̀gbẹ́ nítorí pé ọlọ́run bẹ lẹ́dàá wa á bi wá léèrè nípa àkókò wa bá ti ṣe ń lò hmm. àti ibi tí a lò sí torí ẹ̀ ló ṣe jẹ́ pé anabi sọlá ní ẹnikẹ́ni tó bá fi dáìsì yẹn ṣeré ó dàbí ìgbà tó ti ọwọ́ rẹ̀ bọ́nú ẹran ẹlẹ́dẹ̀ ni bẹ́ẹ̀ ni adéṣì yẹn fẹsẹ̀ rinlẹ̀ hmm. so ká ṣọ́ra fún un ó náà bọ́ sínú tẹ́tẹ́ hmm. ètí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún un ẹnu kí tí o bá ti sẹ́sìn kò sí nǹkan táwọn èèyàn ṣe tí ò ní dá hmm. tẹ́sìn bá ń bẹ òfin ọmọ sọ pé èyí ló dá èyí ò dá hmm. so téèyàn bá sì jẹ́ mùsùlùmí kí ló ń fẹ́ kàkún pé kò dá hmm. torí ẹ̀ lófin ṣẹ̀ríà sọ pé lẹ́yìn sọ̀bà àdàl kó fúré dàmp lẹ́yìn ìgbà téèyàn bá ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ wo la fẹ́ tún sọ pọ́sẹ̀ ẹ̀gbọ́n sọ pé tí igi ńlá láti àrùn ńlá tó bá gbé ni dálẹ̀ kéékèèké ó gorí ẹni so ńgbà tí nílá bá ti gbéyàn sánlẹ̀ kéékèèké tó gorí rẹ̀ kọ́ láàmú ọ̀wọ̀ nílá láàmú ọwọ́ náà láti yanjú so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù Islam ó ṣe léwọ̀ kí mùsùlùmí kọ́ máa ta ayò gbogbo tó fi dórí tí wọ́n fi dá ìsì tí wọ́n fi ń ta. tó wọ́n ní tó bá di ní ọjọ́ júmọ̀ àbáyìí ṣé ó tọ́ tí ìmáàmù bá ń ṣe kótóbà èmi tí mo bá wọlé kí n ṣe tahiyatul masjid àbí ọ̀tọ̀ torí kó ti ṣẹlẹ̀ rí tí ẹnìkan ń ṣe náfìlà tí ìmáàmù ní kójókòó àìsè náfìlà nígbà tí ìmáàmù bá ń sọ kútúbà tó àwọn ọmọ alákòlàhál ọtọ súnà ọbàmù pípé tí ìmáàmù bá ń sọ kútúbà ẹni tó wọlé kó ṣe tahiyatul masjid hmm. so hadisi tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀nbẹ lórí eléyìí tọ́pọ̀ hmm. nínú rẹ̀ ní hadisi anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní idha dakhala ahadukum al-masjid fala yajlis hatta tẹnìkan ní bá wọn mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ jókòó ṣáájú kó tó ṣe rákà méjì ṣé hmm. eléyìí kárí wọn ń ṣe kótóbà àbí wọn ò ṣe kótóbà. àdìsí mi wá wá nínú sahih imam muslim tó ní í ṣe pẹ̀lú ẹnìkan wọn pè ní al-Ghatafani ó wọnú mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀á ní ìgbà táwọn nàbì sallallahu alaihi wasallam ti ń ṣe kótóbà lọ lọ́ba jókòó. ànábì sallallahu alaihi wasallam wọn á pè pé lágbájá ọmọ lágbájá al-Ghatafani sóò ti ṣe sọ̀láàtì ni kó tó dìpọ̀ jókòó ó ní rárá anabi ni se sọláàtì rákà raka wọjọ wíìsì hìmà kó o sì jẹ́ kí wọ́n fúyẹ́ hmm. kó o jẹ́ kí wọ́n fúyẹ́ ètò túmọ̀ sí pé ìmáàmù ọba àmọ́ ṣe kútúbà lọ́wọ́ hmm. sunna ni pé ká ṣe tahiyatul masjid hmm. àmọ́ àgbọ́dọ̀ lọ lára a ṣe tahiyatul masjid yẹn ní kámánkíá a sàlámà á jókòó láti máa tẹ́tí gbọ́n tí ìmáàmù bá ń sọ nínú kútúbà àdìsí kan tó wá wá bá náà tó ń jẹ́ àtòdìjẹ́ eléyìí ah, àwọn màlìkíyà lọ́dọ̀ tí wọn kò tọ́ pé tí ìmáàmù bá ń sọ kótóbà kẹ́nìkan tó máa ń ṣe náfìlà tahiyatul masjid hmm. ìdí nu tó fi nílò ìmáàmù sọ fún yín pé ká ẹ jókòó hmm. nítorí pé ń tọ́ka nínú tíra màlìkíyà náà nù pé wọn ò gbọ́dọ̀ ṣe náfìlà nígbà tí ìmáàmù bá ti ń sọ kótóbà hmm. ṣùgbọ́n gbogbo àdìsí tán fi ṣẹ̀rí fún kọfẹsẹ̀ rìn lẹ̀ bí àdìsí tán sọ pé ńgbà tẹ́nìkan wọlé lọ́jọ́ júmọ́à tí anabi ń sọ kótóbà lọ tó bẹ̀rẹ̀ sí ṣe tahiyatul masjid anabi ní kó jókòó àdéhìí hmm. yẹn ọ̀fẹsẹ̀ rìn lẹ̀. so nípa ọ̀rọ̀ yìí gan bó ti ṣe wáyà nítorá kan tá a kọ lórí ẹ̀. lórí tó fi hàn yìí pé kò sí nǹkan kan tó ní kọ́ ọmọ sí náfìlà araka méjì lásìkò tí ìmáàmù ń sọ kótóbà lọ́wọ́ ṣùgbọ́n wọn náà tètè ṣe ni ó tilẹ̀ jẹ́ pálá ìdá nìwọ náà hmm. kí ló dé tó tètè wá mọ́ṣáláṣí Hmm. tó fi wá di pé ìmáàmù ti ń sọ kótóbà kó tó dé hmm. sọ́wọ́n pé ńgbà tó ti pẹ́ nǹkan ó kọ̀rí oníwọ́nú ìwé màláìka nítorí pé ẹni tó bá dé náà ìgbà tí ìmáàmù ti jókòó lórí mímbà àwọn màláìka ti ń kókó ẹni tó wá wọ́n ti kàwé hmm. wọ́n ti palẹ̀ ìwé má ó kọ̀rí ọwọ́nú ìwé lọ́jọ́ ó sì dá bẹ́ẹ̀ jazakumullahu khairan sheikh ibi náà láti máa ṣẹnuró lónìí inshàlá ọjọ́ mẹ́jọ ìlú náà ní kẹtùnjẹ́ ká máa pàdé pọ̀ lórí ètò ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kó bá fi sin wọ́n lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéyànjú kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yíwá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà tí wọ́n dìjọ kọ́ orin ìwà láti àwòfẹ́ àdó Akíntọ́lá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mr. Yinka tí wọ́n jẹ́ cbo engineer fún mi lọ́wọ́lọ́wọ́ fún sàtàwà ẹ̀ṣin ọ̀pọ̀ àdúpẹ́ ọlábìnrin bèlè lóko mi ọjọ́ mẹ́jọ lápàdé títí ọjọ́ mẹ́jọ جماعة مدرب اسماعيل السلام عليكم ورحمة الله وبركاته